ẹ ṣeun ìgbà bí ń bẹ tí ìmọ̀ọ́mù ò ní ní ìmọ̀ tó gbé ìmọ̀ọ́mà tó ga sí pé agídí ni ó mọ̀ fi kún un a lè rìn pàdé irú ẹni bẹ́ẹ̀ kò ní mọ̀ ẹ̀ agídí ni ó fi gbé e tí irú ẹ̀ bá wá ṣẹlẹ̀ tí orígun kan nu orígun ìrun tí wọn ò ṣe é tí mọ̀mù sì takú wípé sùjúdù sáwì nìkan làwọn ò fi tán an. ìwọ gẹ́gẹ́ bí èrò ẹ̀yìn tó o lọ́nà tó o sì mọ̀ dájọ́ rẹ̀ kí lógúnṣe rẹ̀? ogúnṣe rẹ̀ náà ni pé ọ̀dà tí ẹ ṣe tí imam bá ti takú ọ̀dà tí ẹ ṣe gẹ́gẹ́ bá a ti sọ pé ó ṣe yẹn ti yọ ọ̀ràn kúrò lọ́rùn tiẹ̀ nu ìmáàmù tó yóò ma dáhùn fún kéèsì ẹ níwájú Allah náà ohun tá a sọ ni pé ìrun tá a bá ń kí lọ́wọ́ tá a fi rántí pé orígun kan nínú orígun ìrun wa bíi rùkú bíi sujud bíi kíké fatia àwa rántí pé a ṣe lórí ọ̀pá ìrun kan ìbéèrè ni pé ibo la ti rántí ṣé a rántí ká tó kí rákà ẹyọ kan ó kéré parí tẹ̀lé rákà yẹn ni àbá àti kí rákà kan tẹ̀lé ká tó rántí ibi tá a ti rántí ló máa dìtàmì bọ́ọ̀ láṣẹṣe ẹni tó míìsì orígun kan nínú orígun ìrun rẹ̀ lórí rákà alákọ̀ọ́kọ́ tó rántí láì tí kí rákà kejì yóò padà síbẹ̀ ní wọ́rọ́wọ́ yóò àmọ́ bá lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó gbàgbé orígun kan nínú orígun irun rẹ̀ lórí rákà alákọ̀ọ́kọ́ tó wá rántí lórí rákà ẹlẹ́ẹ̀kẹta kò lè padà síbẹ̀ mọ́ ṣùgbọ́n yóò kí tí àṣìṣe ti wáyé lórí ẹ̀ kí ni omi náà. tí ajá bá já sínú kànga omi tí ò kú sínú ẹ̀ ẹ̀yọ̀ ajá jáde kúrò ń bẹ̀ ká lo ìdájọ́ ajá tó tẹnubọ ife omi wa ká da omi yẹn nù omi tó wà nù kànga yẹn ká gbọn kúrò ń bẹ̀ kí omi ìkó sun tọ́ba gásíkó kú sínú kànga náà ni the same thing náà ni a gbọn omi nù kànga yẹn kúrò ń bẹ̀ á pọn kan lẹ̀ omi míì tó bá wá ń sun á máa lò tí ajá bá kó sínú kànga ó kú sínú kànga ni tàbí kò kú sínú kànga ẹyọ ajá bọ́ ọ̀ta yálà láàyè tàbí lókù omi yẹn ẹgbọ́n omi yẹn dànù kúrò bẹ́ẹ̀ omi míì tó bá ti sun ẹ lè fi ṣe ìmọ́tótó ẹ lè fi ṣe ìmọ́ra. àmẹ́yìn náà ẹ má sí kànga yín o ẹ jẹ́ kí kànga yín ní kọ́fà lórí o wọ́n ní ká ṣe àlàyé lórí gíbà ọ̀rọ̀ ẹ̀yìn ìbéèrè kejì dálé ọkùnrin kan àtobìnrin kan tí wọ́n fẹ́ fẹ́ra wọn ó ti yọjú sí ọ̀dọ̀ àwọn àna rẹ̀ gángan tó tí wọ́n ni òbí ọmọbìnrin bá lọ sí adábígba ọba lọ rèé yẹ̀ ẹ́ wò nẹ́ẹ̀bá sọ wípé àárọ̀ wọn ò da ọ̀sán wọn ni ò ní í dáa kí ni kí wọ́n ṣe sí i. ní ti ọ̀rọ̀ gíbà ohun tí wọ́n ń pè ní gíbà òun ni kẹ́nìkan ó ṣe nǹkan tí ò dáa. kẹ́nìkan máa sọ lẹ́yìn rẹ̀ ohun tí wọ́n ń pè ní gíbà nù ẹnìkan ṣe tí ò dáa ẹnìkan wá ń sọ lẹ́yìn rẹ̀ òun náà ń pè ní gíbà haramu ní gíbà ṣùgbọ́n haramu tó ní àyàfi ni haramu tó ní àyàfi ni kí ni àyàfi rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé. wọ́n yọ ọ́ kú ònú gíbà kí onímẹ̀sìn kó fi ọ̀rọ̀ ẹnìkan ṣe ìdánilẹ́kọ̀ọ́ àṣìṣe tẹ́nìkan ṣe kó ní mẹ́sìn wá sọ ọ́ nínú wáàsí pé ọkùnrin kan ọmọ lọ mutí yóò lọ́ba takú sí ojú títì tàbó takú síwájú ilé àná rẹ̀ lódodo sì ni pé ẹnìkan mu tí yóò ń tòótọ́ tọ́lọ takú síwájú ilé àná rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ni ṣùgbọ́n torí pé oníwàásí ló sọ tó fẹ́ fi pe àkíyèsí àwọn èèyàn sí bí ọlọ́tí ṣe máa di ẹlẹ́sìn òun ní àyàfi kó ṣe bẹ́ẹ̀ torí pé kò sọ láti fi panu ó sọ láti fi pe àkíyèsí àwùjọ sí aburú tí ń bẹ níbi ọtí ni tó ti yé bó tilẹ̀ gà sí pé kò ní dárúkọ ń tọ̀hún kò ní dárúkọ rẹ̀ so gíbà ni ẹnìkan ṣe àwa aṣọ lẹ́yìn rẹ̀ ok láti fi ṣe wáàsí ìkìlọ̀ ìrántí fún àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n ṣe àyàfi sí yẹn ìní ìkejì kí ẹnìkan ṣe ń tí ò dá sẹ́nìkan kẹ́ni tí wọ́n ṣe ń tí ò dá sí kọ́ wá lọ fi ẹjọ́ ẹ̀sùn gíbà ni ṣùgbọ́n wọ́n ti àyàfi sí i wípé alẹ́tọ̀ àti ṣe bẹ́ẹ̀ nítorí pé àìdákẹ́ kú ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n ṣe ń tí ò dá síra wọn ẹni tí wọ́n ṣe nǹkan tí ò dá sí òun wá lọ fẹjọ́ sun aláṣẹ wọn wọ́n lọ fẹjọ́ sun ẹni tó lè pè é wọ́n lọ fẹjọ́ sun àáfàá wọn àsìkò tí fi ń sọ pé lágbága sọ báyìí lágbága ṣe báyìí ó ń sọ̀rọ̀ ọmọ ìyá ẹ̀ ni ṣùgbọ́n kò ní já sí ẹ̀ṣẹ̀ fún nítorí wípé ojúṣe ẹ̀ ni pé kò fẹ́ ẹjọ́ sùn. gíbà ni kí àáfàá fi ọ̀rọ̀ rẹ ṣe wáàsí lẹ́yìn rẹ àmọ́ gíbà yẹn kò lẹ́sẹ̀ nú fún àáfàá. torí pé mọ́síláhà nítorí mọ́síláhà nítorí dáadáa àwùjọ làáfà fi fi ọ̀rọ̀ rẹ ntọ́ ṣe tó hàn sáàfà rẹ lè fi ṣe wáàsì. ìkejì ẹni tí a ṣẹ̀ wọ́n wá lọ sọ̀rọ̀ wa lẹ́yìn fún aláfisùn wa gíbà ni ṣùgbọ́n gíbà yẹn wọ́n yọ kú ònu gíbà tẹ̀sẹ̀ wọ́n yọ kú ònu kí ni o gíbà àti ẹ̀ṣẹ̀ nínú nǹkan tí wọ́n fẹ́ ká ṣọ́ra fún nínú gíbà ó ní pé kẹ́nìkan ó ṣì ọ́ ìwọ gbà kó ni ìwọ gan ò tí ì mọ̀ pé ìwọ gan dákún ẹ̀ṣẹ̀ ń ó wá ń rojọ́ rẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀ kan tí ò ní nǹkan kan tí ó ṣe lórí ẹ̀ ju pé kó fi kórìíra ọmọ ìyá rẹ̀ lọ ó lọ ro ẹjọ́ ọ̀rẹ́ rẹ tó sí ọ ó rò fún ẹnìkan ẹni tó rò fún yìí kìí so wáàsí tí ó fi ṣe wáàsí fáyé kìí sì ṣe oníbàwí onítọ̀hún tí ó pè é ṣàkíyèsí kò jẹ́ kìíní kò jẹ́ kejì now sísọ tó wá sọ yìí sọ ọmọ pé o pìrìsẹ́ǹtì ọ̀rẹ́ rẹ gẹ́gẹ́ bí ẹni tó jẹ gbogbo ẹ̀bi. E ó pìsẹ́ǹtì ààrẹ gẹ́gẹ́ bí ẹni tó jẹ gbogbo ààrẹ sọrí pé ò lè ṣe déédéé báyẹn lẹ́bi sọ pé mọ̀wulẹ̀ sọ ìtẹ́nìkan bá ṣe sí ọ láì dáa má sọ fún ẹni tí è ṣe onímẹ̀sìn tó lè sọrú ẹ̀ di wáàsí tàbí tó láǹfààní kókó ń tàn sákìyèsí. gíbà iṣẹ́ àwọn obìnrin ni tẹ́ bá ti rí àwọn obìnrin tí wọ́n péjọ sílé àlùwàlà tí wọ́n péjọ sí ṣọ́ọ̀bù kan tàbí wọ́n jọ sí yàrá ọ̀kan nínú wọn wọn ò lè má sọ̀rọ̀ ẹ̀yìn wọn ò lè má sọ ọ̀rọ̀ ẹ̀yìn bí ó sọ̀rọ̀ ọkọ rẹ̀ yóò sọ̀rọ̀ orogún rẹ̀. ọkùnrin nìkan ní sọ̀rọ̀ orogún tọ́lá ní orogún ọkùnrin nìkan ní sì sábà rojọ́ ìyàwó rẹ̀ fọ́rẹ́ rẹ̀ torí pé ọkùnrin ní owú lára ju kó rojọ́ ìyàwó ẹ̀ fún ọ̀rẹ́ ẹ̀ lọ yẹ gbọ́dọ̀ mi yé ṣùgbọ́n obìnrin yóò rojọ́ ọkọ rẹ̀. torí pé kò sígbà kan rí tóbìnrin máa rọ́kọ ẹ̀ lẹ́ni rẹ̀ ilá àfẹnutọ́lọ́ba kẹnu wọn wọn ì sábà rí ọkọ wọn nírì ẹni rẹ̀ ó dìgbà tọkọ bá tó kú kí wọn tó mọ̀ pé ọkùnrin takuntakun lọkọ òun tó kù yìí ojú pé ọkọ òun kò dáa náà ni ní sábà fún fi wu ọkọ wọn ló fi gá sí pé tá má ti péjọba òun mẹ́sẹ̀ ń péjọ òun lọ́wọ́lọ́wọ́ báyìí gíbà ti ń lọ lọ́wọ́ láàrin wọn tó ti lọ. so ìdájọ́ gíbà wa lágbára ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tọ́bàdọ́jọ́ àdìkìyàmà ọlọ́ọ̀lọ́mọ òṣùwọ̀n tí ó fi wọ̀n nínú iṣẹ́ eré rẹ̀ ọlọ́ọ̀nìkan lọ́mọ àwọn ẹni ìṣáájú wọn máa ń ṣọ́ra fún ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀yin ọkùnrin náà mo sì fẹ́ kẹ́ ẹ lọ ṣọ́ra níbi títí ń kù sí má tẹ́tí gbọ́ pé lágbájá ṣe nǹkan báyìí látọ̀dọ̀ ẹnìkan kí ló tẹ́tí gbọ́ sí ẹni tó wáá fẹjọ́ yàn sùn ọ́ ọmọ kó o lè ké sí ẹni tí wọ́n dákọ yẹn o ò sí ní pòsíṣàn tó o lè ké sí ohun tó sọ fọmọ yẹn ni pé lọ́ọ́ bá ò sáà sùn tí sọ́ọ̀sì bá ti pè é yóò jẹ́ pé wọn. kó o lè là níbi gíbà ni o torí pé tọ́ọ̀ bá ti sí nípẹ́ tí yóò pò ń tọ̀hún ọkàn gbọ́kẹ́ níyẹn sára yóò àbí sínú ọkàn rẹ ọ àmọ́ ní problem pẹ̀lú tọ̀hún ọmọ ní problem so òun dá sí tí ọkàn ló fi kan fìtínà òun dá tí ọkàn ló fi kan fìtínà so ẹyẹ máa tẹ́tí gbọ́ ẹ̀sùn ọmọ ìyá yín mọ́ nígbà tẹ́ ẹ̀ bá sí ní pòsíṣàn tẹ́ ẹ ti lè correct ẹ̀ tẹ́ ẹ ti lè bá wí tó ti yé ẹ rí i pé ọmọ ń nu ilé ọmọ táwọn bá tẹ̀ra wọn ta ni wọ́n lọ fẹ́ gọ́sùn bàbá àti ìyá ọmọ wọn lọ fẹ́ gọ́sùn torí pé bàbá àti ìyá wà nípò ẹni tí ó pè ọmọ náà tí ó sọ tiẹ̀ fún ìwọ sí wá ọ̀rẹ́ rẹ sí wá sí ọ lónìí tó wá gá sí pé ọ̀rẹ́ yìí kẹta lọ wá ń lọ sọ fún tó sì mọ̀ pé ọ̀rẹ́ yìí yẹn kò sí ní pòsíṣàn tó fi lè bọ́ńtọ̀n wí ẹni tó bá lè bá wí ẹni tó bá lè kọ́lù ẹ̀tọ́ ọ̀dà nìyẹn máa fẹjọ́ sùn ni wọ́n fi yọ tààfà tàdájọ́ wọ́n yọ ọ́ lẹ̀ pé ó gbé ẹjọ́ wá bá wọn àwọn náà ń tẹ́tí gbọ́ ẹ̀sùn tó fi kan ẹnìkan lẹ́yìn ọlọ́run ò ní pẹ̀sẹ̀ lẹ̀ fún wọn torí pé àwọn wà ní ọtọ́rítì láti pe onítọ̀hún tó ti yé ní ti ẹbí ìyàwó tó lọ sí ọ̀dọ̀ adábìgba iṣẹ́ rí aláwọ̀ sànù wa aláwọ̀ sànù wa ọlọ́run ní jẹ́ ká bá àwọn èṣù bí èèyàn èèyàn bí èṣù dá nǹkan pọ̀ ẹ̀yin ọmọbìnrin ẹ sọ fáwọn òbí yín kẹ́ mọ̀ lọ yẹ nǹkan wò mọ́ nítorí pé ẹni tó bá ń yẹ nǹkan wò kò ní jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run o kò ní sí nípò mùsùlùmí o ẹni tó bá lọ yẹ nǹkan wò tọkàn yẹ̀ wò lásán tí ò gbà á gbọ́ odidi ogójì ọjọ́ lẹ́yìn ìgbà náà ìrun tó bá kí wọn ò ní kọ́ ọ́ lẹ̀ fún o tó bá gbà á gbọ́ ó ti kú ònú Islam yọ́sẹ̀ padà sínú Islam ni kò ṣeré ń bẹ̀. wàyí o káwá sọ pé òbí kan ò gbọ́rọ̀ yìí ó ti lọ sọ́dọ̀ adábígba ó ti lọ yẹ kádàrá ìgbéyàwó wò nǹkan tí mo fẹ́ kó yé yín rèé látọ̀gbọ́ tá ti ń wọ mọ́tò la ń gbọ́ pọ́pọ̀ lásídẹ́ǹtì a sì yí ọkọ̀ wọ̀ kódà ẹni tó lásídẹ́ǹtì ọkọ̀ láàfin lọ gbé e kí la máa ń ṣe a máa ń gbà fọlọ́hún ìrìn àjò ilé ọkọ ìrìn àjò bíi tíráfìlì ni ó lè làksidẹ́ǹtì ó lè ní kíni àksidẹ́ǹtì ìyẹ́ nǹkan wò di lọ́wọ́ ìyẹ́ nǹkan wò kò ní kí ìgbéyàwó kọ́ mọ́ làksidẹ́ǹtì kò ní ọmọ làksidẹ́ǹtì pàápàá àjọ fọ̀rọ̀mọ́lọ́ọ̀lọ́kan ni ewu wá ń bẹ níbi ká lọ yẹ nǹkan wò nítorí wípé àwọn èṣù tí wọ́n wà nídìí ìrande wọ́n máa ń mọ́nítọ̀ wọ́n máa ń ṣe follow up fún ìró táwọn bá fún ènìyàn wọ́n á ṣe follow ẹ̀ wọ́n máa follow ẹ̀ up títí tí nǹkan yóò fi ṣẹlẹ̀ má fọwọ́ ara ẹ̀ fa wàhálà jẹ́gẹ́ jẹ́gẹ́ lẹ́lẹ́sù dúró má jẹ́ ó fọn fèrèsé ọ létí. tó ti yé tí tẹnìkan bá ń sọ pé ìgbéyàwó àárọ̀ wọn ò dáa ọ̀sán wọn ò ní dáa ó ti fèpè sìn ọ́ lọlé ọkọ nù ó ti fèpè sìn ọ nìyẹn o fún ara ọmọ ànábì ádámà ní máa fi ẹnu rẹ pé ire àti ibi ẹ má lọ yẹ nǹkan wò mọ́ àdánwò ń bẹ́ńbẹ́. kò sí bá a ti fẹ́ sá fún kádàrá so ti gbọ́ khairi yìí wàṣárì yìí mínà lọ ìtààlà ohun tí wọ́n ń béèrè fún lọ́wọ́ mùsùlùmí ni pé tí kádàrá àìdá yẹn bá ṣẹlẹ̀ kó dúró gẹ́gẹ́ bí ẹni ọlọ́run kó gbà pé iná lìlá ìwá iná ilé ìrọ̀jì òun sọ fẹ́ sọ fún mi wípé níjọ́ òun àná tẹ́sí ò tí ì gbajúmọ̀ nílẹ̀ Yorùbá táwọn èèyàn ń bọ ifá tí wọ́n ń bọ pẹ̀ tó ga sí pé wọ́n máa ń dífọ́ ọ̀rọ̀ ọ̀run sọ fẹ́ sọ fún mi pé lásìkò náà aburú ìṣẹ̀lẹ̀ ni ṣé ifá wọn tó dí ìjàmbá lọ́wọ́ ni ifá tí wọ́n ń dá lọ́jọ́ náà lọ́hùn só ní kí jàmbá mọ́ ni ifá kankan ò dí jàmbá lọ́wọ́ àwa ni ká máa bẹ Ọlọ́run kọ́lọ́run máa ń là wá níbi aburú sọ ti yé. so ẹ sọ fáwọn òbí yín ká má torí yín lọ yẹ nǹkan wo tí ọba wa gbọ́ èsì bá bá bọ̀ ẹ má tẹ̀lé kọ́mọba kò bá yín ẹ má tẹ̀lé èsì àyẹ̀wò rẹ̀ kìí ṣe àyẹ̀wò medical lab náà àyẹ̀wò medical lab ni pé èèyàn fẹ́ yẹ̀jẹ̀ àáfàá tó ń tẹyàn rìn àti medical scientist wọn ò jọra wọn o àáfàá tí ń yẹ nǹkan wò kèfèrí lòun o ẹni tó ń yẹ ẹ̀jẹ̀ wò tó ń yẹ ìtọ̀ wò tó ń yẹ gá wò tó ń yẹ gbogbo sísẹ́mù ara wa wò òun èsì kèfèrí lórí ìmọ̀ yẹn ẹ̀sìn wo sì takò ó so tó bá dá sí pé ìwà àtẹ̀ntẹ̀ gan fẹ́ fẹ́ ra yín lẹ́lọ́ọ́ yẹ ẹ̀jẹ̀ wò ni wọ́n ní as ní ọkọ as ní aya tẹ́ ẹ bá ti torí ìyẹn túká ẹ̀sìn wo tako o so ti yé ohun tí wọ́n ń pè ní as tí wọ́n bá mú ọwọ́ lab wọ́n fi hàn pé tí wọ́n ń pè ní as ni pọ́sàn yín kò ní í dáa àárọ̀ yín ni ó dáa tí wọ́n bá gbé ifá lẹ̀ ò lè rí i. ó lè rí ìmọ̀ awó ní ìmọ̀ awó ní so kò jọra wọn má fi medical laboratory test má fi wé àáfà onígálàbí tó ń tẹfá tó ń wo tẹ̀sùbá tí ń wọ pọ́nyanrìn kò jọra wọn o kò jọra wọn so aláwọ̀fíwá sì kò ń gẹ́rẹ́ last question ní ìdáhùn sí ìbéèrè àkọ́kọ́ pé ẹni tó lérò ń gbà àti lọ kírun jàmáà ní mọ́ṣáláṣí tọrọ ẹ̀ wá jẹmọ́ lọ sí tọ́ílẹ̀tì nípasẹ̀ bẹ́ẹ̀ ó wá míìsì irun yẹn àmọ́ ńgbà tó dé mọ́ṣáláṣí òun náà padà wá rí jàmáà míì kì í ǹjẹ́ tó kì í pẹ̀lú ìmáàmù kan náà ni wọ́n jọ wà wọn ò sí lẹ́vù kan náà o.

ìrun jẹ̀mọ́ tó kí yẹn kò lóòrìn tó jẹ̀mọ́ àkọ́kọ́ ẹni subsequent ìrun jẹ̀mọ́ lẹ́yìn ìrun jẹ̀mọ́ ìmáàmù bó bá ṣe ń tọ̀ sí náà ní ládà kéré sí i ló fi gá sí pé àwọn mùsùlùmí àkọ́kọ́ àwọn ò tiẹ̀ nírò orí káwọn máa ìròrí tí wọn ò tayọ pé káwọn òdòdè ìmọ̀ọ́mù tí ó kírun jẹ̀mọ́ àkọ́kọ́. ní ti ìbéèrè kejì ẹni tó ti torí pò ń fẹ́ kọ́ àwọn èèyàn ní kọ̀bùlé àti bàdí tọ́wá mọ̀ọ́mọ̀ kírun pẹ̀lú àṣìṣe ohun tó ṣe yẹn kò dáa tó kò dáa tó kò dáa tó ṣé bá ṣe ń fẹnu sọ yìí kèétí yọ ni ṣé bá ṣe ń mú instances tó ṣẹlẹ̀ wá táwọn sọ solution rẹ̀ kò tún sí yìí yọ ọ fẹ́ kí n dàbí bàbá kàmáà mi <laughs> rárá o má sọ àfáà di bàbá kàmáà má sọ di bàbá suwèé sọ ti gbọ́ kódà. Kọ wá mọ̀ọ́mọ̀ sírun kí ìwà mọ̀ọ́mọ̀ sírun kí nù èyí tá fẹ́ yanjú ni ẹ tó ṣe mistake ìwọ ṣe mistake ìwà mọ̀ọ́mọ̀ ni ọmọ mọ̀ọ́mọ̀ kí dáadáa àrárá o má ṣe bẹ́ẹ̀ mọ̀ kódà.